ya Bilal so ló fi gásí pé a gbọ́dọ̀ wà very very careful a gbọ́dọ̀ wà very very careful tí ẹ bá gásí pé a bá ń ka tírà lọ tí sàdé kan ti wá bá nàbì tó wá sọ pé ya Rasulullah la fi lẹ́tọ̀ọ́ láti kà á jáde bẹ́ẹ̀ ká sì bá tu pé ó sọ pé òjíṣẹ́ Allah mo pè ọ́ òjíṣẹ́ Allah ọ wá bá ní àwa náà sì rí ní tí ó gbé síwájú rẹ̀ nǹkan tí yẹn máa ń gbé síwájú ẹ̀dẹ̀ ẹgbẹ́ ni kì í ṣe nǹkan tí ó dé èèwọ̀ láti gbé síwájú ẹ̀dẹ̀ ènìyàn. ok nígbà tóbìnrin ìwà sọ bẹ́ẹ̀ ọba ni inna Allaha la yastahyi minal haqqi dájúdájú Allah kì í máa tijú òdodo láyà sáyí minalhaq Allah subhanahu wa ta'ala kì í tijú òdodo ohun tó bá tijú òdodo báyìí à ìbá àmọ́ bíntín bí ọmọ iná igún Allah máa sọ jáde. kí nǹkan náà kọ́ mọ bí ọmọ iná igún sódodo sá ni aláwo sọ ọ́ hali alalimari ha minguslin ìdáhíyá pẹ̀hìtálàmát ǹjẹ́ ìwẹ̀ kan di dandan fún obìnrin láti wẹ̀ ìdá hiya ìtàlámàt nígbà tóbìnrin bá sùn tó lálàá. ẹ̀kọ́ sọ àwọn ọmọ tí ń parí wájú ǹjẹ́ ìwẹ̀ kan di dandan fún obìnrin nígbà tí ó bá sùn tó lálà فقال فقال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ aláwo sọ na naam bẹ́ẹ̀ ni ó máa wẹ̀ ìdàrọ́ àti lè máa omi Kini tí ó yàtọ̀ sí abala bíi tí mo ti pe àkíyèsí wa sí lórí ọ̀rọ̀ ya Rasulullah nínú ẹ̀kọ́ tádìsì fẹ́ kọ́ wa tó jẹ́ ti fíkìú bẹ̀ ó ní ìdájọ́ kóbìnrin ó sùn kó lálàá pé òun ṣe àṣepọ̀ ojú oorun ṣó máa wẹ̀ tó bá tají tàbí kò ní í wẹ̀. àdìsí jẹ́ kó yé wa pé obìnrin kóbìnrin tí ó bá sùn tó lálàá ìbálòpọ̀ ojú oorun ní kété tó bá jí sáyé tó bá rí i pé omi jáde lára òun ìwẹ̀ di dandan fún un ìwẹ̀ jẹ́nẹ́bà ó di dandan fún un kì í ṣe ọkùnrin nìkan ló máa ń sùn ló máa ń lálàá ìbálòpọ̀ ojú oorun kì í ṣe ọkùnrin nìkan obìnrin náà máa lálàá pé òun ṣe àṣepọ̀ lójú oorun. yálà ó wá jẹ́ obìnrin ni tàbó jẹ́ ọkùnrin ni àdéhìsì yìí lábẹ́lẹ̀ ó ti jẹ́ kó yé wa pé arábìnrin ti mọ tọkùnrin pé tọkùnrin bá sùn tí ó bá lálàá tó dàǹkan ara ó máa wẹ̀ àdìsí yìí a ti gbóòórùn pé ó ti mọ ìdájọ́ tọkùnrin àmọ́ ti tóbìnrin tí ò tí ì yé lọ́wọ́ abéèrè ìbéèrè lórí rẹ̀ naam generally òfin tó de wíwẹ̀wẹ̀ jẹ́nẹ́bà fún ẹni tí ó sùn tó tají òun ni pé oorun tá a bá sùn tá a tají sáyé tá a wá rí orí pa àtọ̀ ojú oorun orí pa àtọ̀ ojú oorun tá a rí ní orí ìtàn wa tá a bá ní ibi ìtàn wa ọkùnrin la jẹ́ ni tàbí obìnrin a máa wẹ̀ o ọkùnrin la jẹ́ ni tàbí obìnrin a máa ṣe kí ni a máa wẹ̀. àmọ́ tá a bá sùn tí a lálàá tàbí a lálàá àmọ́ ńgbà tá a jí sáyé a wulẹ̀ rí orí pa àtọ̀ kankan níbi itan wa àti ìjẹ̀wẹ̀ sọ́rùn. mo rò pé agbọ́yé báwọn. a já sí pé òṣùwọ̀n òṣùwọ̀n tá a fi mọ̀ bóyá wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn tàbá ní wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn lẹ́yìn tá a bá tají sáyé kò tayọ sáàdámira sára tá a sì rí pé omi yìí kì í ṣe omi ìtọ̀ sẹ́mi pé ìtọ̀ náà omi ni àtọ̀ náà omi ni àmọ́ ìyàtọ̀ ń bẹ níbi ìrísí rẹ̀ àti ìfọwọ́kàn rẹ̀. omi àtọ̀ omi ni omi ìtọ̀ omi ni ṣùgbọ́n omi yẹn ẹni tó ti ń rí ìwọ tó ti ń tọ̀ o ti mọ bí omi ìtọ̀ ṣe máa ń rí ìwọ tó ti ń damira lójú oorun o ti mọ bí òmìnira ojú oorun ṣe máa ń rí ọjọ́kùnrin ni tàbí tàbí o jẹ́ obìnrin tó o bá sùn tó o jí tó o wá ti damira o máa wẹ ìwẹ̀ ìwẹ̀ jánábà ẹjá tẹ̀wájú. hadith 38. eight ani aisha radiyallahu anha qalat kuntu aksilu lijanaba kuntu aksilu lijanaba. من ثوب النبي صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وإن بقع الماء في ثوبه وفي لفظ لمسلم wàlàkọ̀dìrọ̀ àìtúni àfùrúkùhù mi ń sáòbìrọ̀ súlìláì sallallahu alayhi wa sallam farikan fayusalli fihi hadith 38 ani aisha láti ọ̀dọ̀ Aisha ìyá àwọn onígbàgbọ́ òdodo ìyá àwa onígbàgbọ́ òdodo kí Allah yọ́nú sí i kọ́ọ̀láti ó sọ pé kúntù kúntù aksilu lìjànàbà min sáwùbì nàbí sallallahu alayhi wa sallam èmi máa ń fọ àtọ̀ ìbálòpọ̀ kúrò lára aṣọ ànábì èmi máa ń fọ àtọ̀ ìbálòpọ̀ mo máa ń fọ̀ ọ́ nù kúrò lára aṣọ ànábì fàyà kúrújú ilà sọlá máa fọ̀ tán torí pé máa dá ojú ibẹ̀ fọ̀ ibi tí àtọ̀ yìí lára aṣọ ànábì ok yóò wà dá ojú ibẹ̀ yóò dá fọ̀ màá sì ànábì sì máa jáde lọ kírun. wàyínà búkà àlìmá fi sọ́ọ̀bì ojú omi ojú ibi tí mo ti dáṣọ yẹn fọ̀ ó sì máa wà lára aṣọ rẹ̀ síbẹ̀ máa dá tutù lọ́tọ̀. wàfi lafzin li muslim nínú ti egbawa muslim wàlàkọ́dì rọ̀ ọ́ ìtuni. dájúdájú mo kú máa ń ríra mi wípé àfurúkùhù min sáwọ́bì rasulillahi sallallahu alayhi wa sallam mo máa ń ra èèpá àtọ̀ gbígbẹ kúrò lára aṣọ òjìṣẹ́ àlọ́ ò fáríkán màá há ní híhá dànù fàyùsọ́lì fi náà ó sì máa fi aṣọ náà kírun. àdìsí yìí ó ń sọ nǹkan méjì fún wa ó ń sọ nǹkan méjì fún wa nípa ìdájọ́ àtọ̀ tó yí aṣọ olùkírun. tí a tí àtọ̀ tó bá yí aṣọ olùkírun yálà àtọ̀ mọ̀níyù yálà àtọ̀ tí kìí ṣe ti mọ̀ níyù torí pé àtọ̀ pé oríṣìí mẹ́ta lára ọkùnrin àtọ̀ mọ̀ níyù ni Allah fi ṣe èyí tó ga jù ń ni torí pé àtọ̀ mọ̀ níyù yìí ó nìkan ní máa bí ìwẹ̀ jẹnaba àtọ̀ mọ̀ níyù yìí náà sì ni àtọ̀ tí aláwo máa ń lò láti fi ṣẹ̀dá ẹrú rẹ̀ tí kádàrà bá kò lè lórí pé yóò di oyún àmọ́ àwọn àtọ̀ míì tún bẹ o yàtọ̀ sí àtọ̀ mọ̀níyù nínú àtọ̀ tó wà ó ní àtọ̀ tójú oorun sẹ́mọ̀pá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àtọ̀ ojú oorun náà àtọ̀ mọ̀níyù ni o ẹni tó bá sùn tó lálàá tó wá damira èyíkéyìí àtọ̀ tó bá jáde lára rẹ̀ àtọmọ níyù ni. nípa bẹ́ẹ̀ àtọmọ níyù a máa jáde lójú oorun àtọmọ níyù a máa jáde lójú ayé nípasẹ̀ ìbálòpọ̀ àtọmọ níyù ó tún lè gbọ̀nà míì jáde ìyẹn máa ń jẹ́ nípasẹ̀ nǹkan tó ju agbára lọ kó bọ́ọ̀lù èèyàn lẹ́yìn pí bí nǹkan tó lè sẹ́yìn léegun ẹ̀yìn tátọ̀ wá jáde lábẹ́ rẹ̀ inú ọ̀pá ẹ̀yìn náà sì ni òpópónà àtọ̀ níyù wá sí ìsàlẹ̀ kó tó wá gba inú ọ̀pá míì jáde. àtọ̀ mìíràn tó tún wá máa ń jáde lára ènìyàn ó ní àtọ̀ tí máa ń jáde tẹ̀lé ìtọ̀. àtọ̀ tí máa ń jáde tẹ̀lé ìtọ̀ àtọ̀ yẹn náà ń pè ní àtọ̀ wádìí yù. àtọ̀ tójú oorun àti àtọ̀ ìbálòpọ̀ náà ń pè ní àtọ̀ mọ̀níyù tí ó jáde tẹ̀lé tọ̀ náà ń pè ní àtọ̀ wádìyù tí ó wà jáde àtọ̀ mi tó wá ń bẹ tó máa ń jáde yàtọ̀ sí àtọ̀ méjèèjì kóró adùn kára rẹ̀ ó lè kára rẹ̀ ó dìde wá jàǹyìn tàbí kó wo ìran adùn tàbí kó fetí gbọ́ ìran adùn kó fetí gbọ́ ohun adùn ok ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tí wọ́n ń ṣe ní ìsìn tí ayé ń wò lórí social media wọn ò wulẹ̀ jẹ́ kíyàn lọ ra dísìkì mọ́ àwọn tí máa ra dísìkì ni o wọn ò wulẹ̀ jẹ́ wọ́n ra dísìkì mọ́ orí sẹ́ẹ̀tì náà ló ti máa wo gbogbo òwòkú wọlé ayé lọ ọlọ́mọdé kí tiẹ̀ ta. now sẹ́ni tí ò níyàwó ńlé tó bá ń gun kínní. ara rẹ̀ ó máa dìde ara rẹ̀ ó máa lè wá bára ẹ ṣe ń lè wá yẹn tó bá lálejò tán ráúráú lẹ́yìn líle tó le tán yẹn rírọ̀ tí ó bá rọ̀ báyìí damirani dàmíra ni ó ni so bóyá ó wo nǹkan lórí social media ó wo ìwòkuwò. bóyá kò tiẹ̀ lọ sórí social media àdúgbò ló jókòó sí ọwọ́ àjòkó wájú ta àwọn ọmọ tí ń lọ tí ń rè dí lọ wọ́n ṣàtẹ̀júmọ́ wọn ni bí ẹni ń wo ìgbésí ayé rẹ̀ wọ́n ṣàtẹ̀júmọ́ wọn ni títí tí èròkèrò fi wá sí orí ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ròkèrò bá ti wá sórí ẹ̀mí ní tí ó tẹ̀lé ni pé gẹ́gẹ́ bí àwọn machineries tọ́lọ̀ ti dá sínú sísẹ̀mù wa ara ó dìde wa tára yẹn bá jára tó pé tí ò jára tó ti dòkú ara ó dìde wa jẹ́yìn tára yẹn bá ti wá dìde wa jẹ́yìn rírọ̀ tí ó rọ̀ báyìí sálọ ṣàkíyèsí ara rẹ torí pé ìwọ tí ara rẹ lè dìde tára rẹ lè tán bóyá ọgbọ́ òǹkóhùn tàbó orí ìrìkúrì tàbó oru èròkèrò tàbí nígbà míì ó lè má jẹ́ nípasẹ̀ ìwòkuwò ó lè má jẹ́ nípasẹ̀ ìrìkúrì yìí o ó lè má jẹ́ nípasẹ̀ ìgbọ́kúgbọ́ o kó ga sí wípé ìwọ àtìyàwó rẹ ẹ̀kàn gan ń léra yín káàkiri orí bẹ́ẹ̀dì ẹ̀ ń léra yín káàkiri ẹ̀ ń léra yín káàkiri ẹ̀ ń léra yín káàkiri ẹ̀ ń ṣeré mọ́dé tàbọ̀ fẹ́ jáde kúrò nulé ìyàwó ẹ̀ bá ní mọ̀ sí i lọ ọba tún rọ ọmú ọba tún kíìsì ẹ kíìsì ẹ kíìsì ẹ fímílẹ̀ lẹ́hà fímílẹ̀ lẹ́hà ọ̀ni ara ọ̀sápadà jáwọ́ rẹ̀ kúrò ní ara rẹ̀ ní àsìkò yẹn àwọn tọ́lọ̀ ń dá síyàn lára ó lè ti gbérí tọ́ba ti wá gbérí tán. tó bá ti gbérí tán wíwálẹ̀ tí ọba wálẹ̀ báyìí lọ ṣàkíyèsí ara rẹ torí lómi ti kírun tí ò ní run o. sọ pẹ̀lú pẹ̀lú àlàyé ok ẹlòmíì ara rẹ̀ kì í pẹ́ tí mo fi dìde tára tó dìde yẹn bá lè dìde tán tí ò bá dìde tán kì í sábà sí problem bó tó bá ti lè dìde tán báyìí rírọ̀ tí ó bá rọ̀ padà omi ó jáde ń bẹ̀ omi fẹ́lẹ́fẹ́lẹ́ funfun omi fẹ́lẹ́fẹ́lẹ́ colorless ó fẹ́lẹ́ omi yẹn fẹ́lẹ́ gan-an bí omi tí máa jáde lórí ilá ilá tá a kó sínú omi tá a fẹ́ rẹ́ tá a wá mú bọ́ọ̀tà báyìí ẹ̀ẹ́dì pé omi kankan kọ̀ọ̀kan ti sòwò omi fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí sóró mi yẹn tó bá ti jáde àkọ́kọ́ ní omi yẹn jálùwàlà tálò ti sàlùwàlà tẹ́lẹ̀ lómi yẹn ṣẹ̀ wá jáde àlùwàlà tó ṣe tẹ́lẹ̀ yẹn ó ti já ẹlẹ́ẹ̀kejì ni pé sóró mi yẹn gbogbo ibi tó yí lára rẹ̀ àti ibi tó ti jáde ọlọ́fọ̀nù pẹ̀lú omi. ibi tó ti jáde àti ibi tó yí nínú ara rẹ ọlọ ṣe kí ni ọlọfọnù àtọ̀ yẹn náà ń pè ní àtọ̀ mọ́víyù àtọ̀ mọ́víyù àtọ̀ wádìyù ó ní àtọ̀ ti ìtọ̀ àtọ̀ tí máa tẹ̀lé ìtọ̀ tíyàn bá tọ̀ òtí máa fà yẹn tó sábà máa ń fà yẹn òun ni pé kí ọkùnrin kára ẹ ti bùkátà sí kó ní àṣepọ̀ pẹ̀lú ẹlẹ́hàá rẹ̀ ok bóyá o ti wá dàgbàlagbà ìyàwó ẹ̀ náà ti dàgbàlagbà so wọn ò ní apátẹ́ẹ̀tì tàbí aláràmọ́ fún ìbálòpọ̀ ṣùgbọ́n kínní sì ṣẹ́kù lára bàbá àṣẹkù rẹ̀ tọ̀ kọ́mọ ṣàkíyèsí àtọ̀kàn jáde yóò pọ̀n rẹ́súrẹ́sú á pọ̀n rẹ́súrẹ́sú ó sì máa ń nípọn ju àtọ̀ ti mọ́bíyù lọ ara apọn rẹ́súrẹ́sú apọn rẹ́súrẹ́sú ó sì máa ń nípọn ju àtọ̀ ti mọ́bíyù lọ yóò jáde tẹ̀lé e tẹ̀lé ìtọ̀ gbogbo ẹni tó bá ti pẹ́ tó ti súnmọ́ obìnrin kẹ́yìn kìnìún yẹn máa dààmú wọn ó sì máa ń dààmú àgbàlagbà so ìtọ̀ wa jẹ́ àtàn àtọ̀ tó nípọn jù lọ mọ́bíyù olófẹ́lẹ́ jù wádìyù olónípọn tẹ̀lé ètò wa nípọn jù lọ òní àtọ̀ mọ́níyù tátọ̀ mọ́níyù ẹ bá ìfẹ́lẹ́ tètè gbalé ìwòsàn lọ àtọmọ́níyù òun máa dàbí omi táàrẹ́ lásì omi táàrẹ́ ìlásì wọ́n lọ tẹ́sì ẹ̀ wò omi ẹ́ <laughs> aláwọ̀ sànú yín so bí omi táàrẹ́ lásì ẹ̀ rí i pé kóró ọlá máa wà ní omi yẹn tátọ̀ ọmọ ní yùrè ò bá ti rí báwọn tètè lọ gba ilé ìwòsàn lọ bóyá ó sànù ó ti lami bó sì yẹ kí àtọ̀ ọmọ ní yùrè nìyẹn àtọ̀ tí ó tí ó lè di ẹyin tí ó lè di oyún ó gbọ́dọ̀ dàbí bí omi tá a rẹ́ lásì tá a wá ń rí kóró tá a ń romi yíyọ̀ tá à ń rí kóró tá à ń romi yíyọ àdámọ́ ti àtọ̀ mọ̀níyù nìyẹn. okay now àdìsí wa fẹ́ kọ́ wa pé ẹni àtọ̀ ẹni àtọ̀ ìbáà jẹ́ ti mọ̀níyù ìbáà jẹ́ ti wádìyù ìbáà jẹ́ ti mọ́víyù tó bá yí aṣọ kí ìdájọ́ rẹ̀ nínú súnà nàbí. tí àtọ̀ bá yí aṣọ tó sì wà ní tútù ó fomi fọ̀ ọ́ nù. tí àtọ̀ bá yí aṣọ tó sì wà ní tútù ó ṣe kí ni ó fomi fọ̀ ọ́ nù. tí àtọ̀ bá yí aṣọ tó ti gbẹ síbẹ̀. Si ọ hà á kúrò lára rẹ̀ ó fi ọwọ́ hà yóò ní èèpa fẹ́lẹ́fẹ́lẹ́ yóò ní èèpa èèpa ara rẹ̀ yẹn ó sì kúrò ńbẹ̀ sórí tó jẹ́ omi rẹ̀ yẹn ó ti gbẹ èèpa yẹn ló sẹ́kù ní ẹ̀gbin ó sì kúrò ńbẹ̀. wọn ò wá sọ fún ọ pé èèwọ̀ ni láti fọ oníti gbígbẹ náà o ọ̀gbọ́rọ̀ mi yé ṣùgbọ́n ohun tí wọ́n sọ fún ọ ni pé ó kéré tán yányán láti lè sọ pé aṣọ tí àtọ̀ wà lára rẹ̀ pé ojú ń kàn ọ́ ọ gbọ́dọ̀ ha èèpá àtọ̀ yẹn dànù o gbọ́dọ̀ ha èépá èépá rẹ̀ o gbọ́dọ̀ ha dànù tó o bá ti ha dànù ní ti irun kíkí ó ti lọ ó ti lọ ní ti irun kíkí tó o bá ti ha èépá yẹn dànù ó ti lọ àmọ́ tó ga sí pé àtọ̀ tútù ni omi náà ló fi ṣe kí ni omi ló fi fọ̀ ẹ̀gá tẹ̀wájú hadis thirty nine an abi huraira radiyallahu anhu an nabiyyi sallallahu alayhi wa sallam قال إذا جلس بين شعبها إذا جلس بين شعبها الأربعين ثم جهدها فقد وجب الغسل فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل نعم àní àbí Huraira radiyallahu anhu láti ọ̀dọ̀ bàbá Huraira kí Allah yọ́nú sí i. àní nàbí sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ànábì sọ pé idha jalasa bayna shu'abiha al-arba'in nígbà tí ọkọ bá jókòó láàrin àwọn ẹ̀ka ara. mẹ́rẹ̀ẹ̀rin ìyàwó rẹ̀ ìdájálàsá báyìíná ṣùnàbíhá àlẹ́ àrìbá ṣọ́ ó ní pàtì pàtì kan ní pàtì kan ní pàtì kan ní pàtì kan ní ànábì sallallahu alayhi wa ó ń da ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà ó ń dà á pè ó dà á pè pé nígbà tí ọkọ bá jókòó sáàrin àwọn ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọba ń béèrè pé sójókòó léńkùn ni wàhálà ti ẹnu tọ́ba ti yọ̀ǹda kó ojókòó léwu níkùn. kìnnáyà ni àdàpè ni ìyẹn ni pé nígbà tẹ́yìn méjèèjì tẹ́ ẹ bá jọ lẹ̀ pọ̀. lórí ibùsùn ó ti jókòó sórí ẹ̀ka ara rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn o. thumma jahadaha lẹ́yìn náà tí ó ṣe é tí obìnrin yẹn bí ọkọ ṣe ń ṣe aya rẹ̀ lórí ibùsùn. thumma jahadaha lẹ́yìn náà ọkọ yẹn wá ṣe aya rẹ̀ bí ọkọ ṣe máa ń ṣe aya. lórí ibùsùn ó tún bi mí léèrè pé bóò ni ọkọ ṣe máa ń ṣe aya lórí ibùsùn nígbà tó bá kàn ọ́ ọmọ bí wọ́n ṣe máa ṣe é.